hello guys hello people can you imagine can you imagine see the way they are plotting against baba mohbad guys na two in one video i carry come give una the first one eh e show where wunmi people dey go live dey plot against baba mohbad talking bad about dat man talking about how he went to buy uh, casket but people na na baba mohbad na him buy casket davido gave about about two million and he carry the full money He no comot one naira give Darusha, thinking say Darusha na better person darosha get sense say okay ah the burial of this thing he we he, is not supposed to bury his son baba mohbad is not supposed to bury his child it is forbidden no be prayer of any parent say make dem bury their pikin he's not even supposed to be around there or witness the burial of his child at all my people not be small thing o see the way they are plotting and plotting and plotting and plotting against this man na him buy casket josi ṣe kinní kan josi ṣe gbá kan josi and now Josie carry money give Darisha. Darisha go buy small picking casket because of impatience impatience mi dey bury am mi dey bury am comot for ground mi evidence mi dey kan palẹ̀ gbogbo evidence mọ́ mi dey for palẹ̀ evidence mọ́ na be everything wey Darosha do people of God what are we not saying wetin we no come dey talk on the other hand on the other hand e be like say there is a man that is always coming to see Wumi, wey liam dey call daddy cause una go see am say e be like say the person just comot from the house there's a video of liam shouting dada dada as if the person just left the house Wumi ta ló tún fi ṣe father figure fọmọ ọlọmọ ta ló ti fi ń ṣe father figure fọmọ ọlọmọ gbé jáde let us know let us know the source and the real reason Mohbad is being bullied let us know the source and the real reason Mohbad is being punished let us know the source and the real reason Mohbad pied let us know what he pied for let us know what you and your people RIP him for all this plotting and twisting and it will not work it will not work o oh, wunmi kò lè ṣẹlẹ̀ guys watch this video like and subscribe to the channel. òtẹ́lẹ̀ sọ statement tí lágbájá sọ ẹ má ẹ má mọ́wọ́ jọ́sí wọ olórí burúkú ni jòsí ẹ má dààmú ara yín ẹ má dààmú ara yín jòsí yìí máa ṣẹlẹ́yà ó yìí máa ṣẹlẹ́yà because ọ̀rọ̀ pósí ò ṣe pósí jòsí ò ti sọ tòótọ́ fún yín kẹ́ máa lọ mọ̀ lẹ́ni jòsí parọ́ fún yín lórí ọ̀rọ̀ pósí ó dẹ̀ parọ́ fún ilé ọ̀rọ̀ two million naira bọ̀ tó bá ti délé ẹjọ́ pẹ̀lú ẹni tó sọ pé bóyá ó ẹ̀ ń bá àmọ́ ọmọ òun ìyẹn máa wo ojú ẹ̀ báyìí á sọ bí two million naira ṣe rìn á dẹ̀ sọ bọ́rọ̀ pò sí ṣe ṣẹlẹ̀ jòsí dẹ̀ máa sọ reason tó fi kán ọ̀run Mohbad tó fi fọ́ sọ̀run ẹ̀ wọnú pósí because Wunmi ní right láti béèrè ẹ̀ kò lè kán ọkọ̀ òun ṣé you understand nǹkan tẹ́yìn kan fẹ́ sọ fún yín ojú ẹ má ẹ̀kọ́ parọ́ kankan fún yín oníbàjẹ́ oníbàjẹ́ yọ bá mi add bá mi add nǹkan kan John three ọlọ́run oh. ẹ jẹ́ tí hold on please bá mi add nǹkan kan for people listening because I don't know how stupid and bóyá wọ́n ti kó ọpọlọ wọn kan lọ ni do you know on a platform yesterday they were saying it was Wunmi that bought the casket ṣé ẹ ti ya wèrè ni wípé Wùnmí ló ra pósí tí wọ́n fi sín ṣé àwọn èèyàn ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jí ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ọ̀wọ́n kan ṣẹ̀ṣẹ̀ ń jí sínú kéèsì yìí ni because I don't mean o man when I listen to at times temptation ẹ̀ máa ń wá láti just request to just go and speak wọ́n mọ̀ pé lórí burúkú ni wọ́n máa sọ́ di jà ni wọ́n máa sọ́ di èpè ni I think maybe just kind of like just give a little bit of explanation on it jọ sọ tí ọ̀rọ̀ pósí yẹn ṣe jẹ́ wọ́n wà lójú window. Why why yeah. are you surprised? Do you know that I have gotten to that stage now that there is nothing these people want to say. Not even they, they can't even show me anything anymore. Báwo lè sọ pé Wùmí ló lọ ra casket jò sí gángan tó gbowó sọ́wọ́? Ó ń parọ́ bọ́rọ̀ casket gan tún ṣe jẹ́ fún yín in case tẹ̀ bá mọ̀ kẹ́ máa mọ̀ sí i kò tún fún yín ní details bọ́wọ́ casket ṣe jẹ́ tán owó tó kù lórí àwọn casket kò tún sọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ fún yín but ẹni tó parọ́ mọ́ tó bá ti délé ẹjọ́ ìyẹn máa wò lójú báyìí á bọ́ sí wòwò níwájú adájọ́ ẹ̀yin má dààmú ara yín má dààmú ara yín. àwọn dààmú ara wa àwọn dààmú ara wa ó máa ń já mi lára jẹ́ ń gbà mí kò yé ẹni. Wendy like, Gold kò lè jẹ́ mi lára jẹ̀mọ́ o Wendy Gold lánàá àná kọ́ ni Chelsea eh, Chelsea rí Arsenal play mi ò wulẹ̀ wo tó ìmọ̀ wọ̀ pásítà máa nù mí. <laughs> ṣé you understand bí life mi ṣe rí gangan ni mo sọ ẹ ó láwọn kọkàn tẹ pé mo mi ò. àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ. ní omi sí fídíò yìí ni wípé Sherry is like bíi pé father figure kan wà nínú láìfù cute Liam tí Liam dẹ̀ máa ń rí báàbí almost everyday tó mọ̀ tó máa ń pè ní dádì tí ìyẹn náà máa ń respond sí so even is like bíi pé bóyá gan pé bàbá kan àzìn pé ẹni tó máa ń pè ní bàbá yẹn bíi pé ó wà nínú ilé yẹn tí ó wá jáde tí cute Liam tó wá ń tà tí ó ṣílẹ̀kùn níbi tó gbà jáde tó wá ń tà tí pé bàbá bàbá ibo ló wà bàbá so opinion ti tèmi nìyẹn o and i'm entitled to my own opinion ṣó so that is just it ẹ bá mi share video. yìí. mama mama. Can I call mama? Can I call mama? Eh? Say mama. Mama,